صلى الله عليه وسلم وشر مور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فالله وبركاته àlékún kí ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run ọmọ bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tafsir al-Qur'an suratu al-Imran òun ni à ń kà fúnra one hundred and sixteen ibi tọ́lọ́wọ́n bá ti mẹ́nu lé ọ̀rọ̀ àwọn tí wọn ò nígbàgbọ́ lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ síwájú ó sì tún wá mẹ́nu lé ọ̀rọ̀ àwọn tí wọn ò nígbàgbọ́ àwọn tó nígbàgbọ́ ó ṣàlàyé wọn ó sì ṣàlàyé ẹ̀san tọ́lọ́wọ́n sẹ́ wọn kọ́dà ọlọ́run jí wa pé iṣẹ́ wọn ò ní ṣòfò látara ìmọ̀ọ́nì tí wọ́n ní ọlọ́run ṣe aṣọ àwọn kékeré náà ó láwọn tó bá yàgò fífẹ́ lọ́lọ́run ọba olúwa ní lan tughniya anhum amwaluhum wala awladuhum minallahi shay'an. bẹ́ẹ̀ bá yàgò fífẹ́ lọ́lọ́run gbogbo dúkìá tí wọ́n bá ní onísànfàní fún lálẹ́kẹ̀ẹ́ àmà gbogbo ọmọ tán bá wù kó ní tó bá ti wù kó ọmọ yẹn jẹ́ nípò lọ́dọ̀ ọlọ́run gan kò lè rọ̀ wọ́n lọ́rọ̀ fún bí ìyá ọlọ́run bá lálẹ́kẹ̀ẹ́ àmà ọ̀rọ̀ yìí àyà yìí lágbára gan ó lábí sọ fún wa lánàá pé bóòlù ọ̀sìn fẹ́ sẹ́sìn tẹ́nìkan ni ọmọ sẹ́sìn tó wà nígbà náà wọ́n respect ẹni yẹn lọ fi ṣẹ̀sìn tọ́lọ́ sì ń sọ fún ọ pé bó bá dárí kìyàmá bá fẹ́ kíyà àìṣẹ̀sìn jíọ́ àwọn ẹni yóò lè rọ́ lọ́rọ̀ kó níbi yẹ̀mí ọlọ́run ọba nítorí lè kálukú wa ká dúró déédéé lórí ìnira tá a bá ń rí ẹ fi ń kàn wá látàkọ́ abẹ́ ṣẹ̀sìn kọ́nà ọba kó mẹ́ni kọ̀ọ̀kan wá dúró lẹ́yìn ìgbà tọ́nà bá ti sọ fún wa pé wọ́n wọ̀ná kọ́dà wọ́n sì gbére ń bẹ̀ ọlọ́run afẹ́ ṣàpèjúwe iṣẹ́ tiwọn náà gẹ́gẹ́ bó ṣe ṣàpèjúwe iṣẹ́ àwọn almu'minun. ọlọ́ni masalu masalu ma yunfiquna fi hadhihi alhayati ad-dunya. كمثل ريح فيها سر حصابت حرفا قوم ظلموا أنفسهم فهلكته وما ظلمنا وما ظلهم الله ولكن أنفسهم يظلمون الله لي مثل ما ينفقون في هذه الدنيا أو في هذه الآيات الدنيا Ọlọ́run ní àwọn tó bá ya gègé pẹ̀lú Ọlọ́run ọba Ọlọ́run ní àpèjúwe gbogbo tí wọ́n bá ná láyé táwọn láwọn fi wojú rí Ọlọ́run Olúwa ní àpèjúwe rẹ̀ kàmásálì rẹ̀ ṣe ní tí wọ́n náà ọlọ́run ní kò sí tóun lè fi wé ju atẹ́gùn lọ atẹ́gùn o fi há sírùn nínú àwọn mufasirun pàtàkì jùlọ afáwa abdullahi bin abbas ó ní sírùn yà yín ay albarudun ashadid ó ní atẹ́gùn tí ń fẹ́ lẹ́yìn pàtàkùn tí wọ́n ń fẹ́ ó tún wá ní barudun shadid òtútù tó ní agbára gan ní wọn fi mẹ́nu atẹ́kùn atẹ́kùn lọ́tọ̀ fúnra rẹ̀ kí lòun ó tún wá jẹ́ pé òtútù tún wá wẹ́mẹ́ ó ní hasobat harfa qawmi zalamu anfusahum tí atẹ́gùn yìí ó wá kọlu oko àwọn àjọ kan tí wọ́n sábò sí fẹ́mi ara wọn nínú tẹ̀síìrù mi tó fi jẹ́ pé tẹ̀síìrù ẹlẹ́ẹ̀kejì òun òun ló wà asah òun arjah gbàtàn fẹ́ tó sírù ó lápèjúwe gbogbo ohun tí àwọn tí wọn ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ àpèjúwe gbogbo ohun tí wọ́n ń láyé táwọn láwọn fi mójú rí ọlọ́run ní o àbí ntọ́lọ́run gan máa ń sẹ́yìn lẹ́sàn lórí ẹ̀ ó ní kàmẹ́sà lọ́rùn rẹ̀ ṣẹ̀yìn ó dà gẹ́gẹ́ bí atẹ́gùn fi há ṣùgbọ́n tátẹ́gùn tó wá ní iná bíná sí ń jó pẹ̀lú atẹ́gùn ni atẹ́gùn níná hasobat harfa qawmi zalamu anfusahum atẹ́gùn níná yìí òun ló kó sínú oko àwọn tí wọ́n sábò fúnra wọn ẹ̀rọ tí ṣẹlẹ̀ wà ní nísìnyí sọ pé iná ni iná nǹkan kan tó wà kí nìyí wọ́n á fàtẹ́gùn yóò máa spend lọ ni atẹ́gùn yóò máa lálà sí okun lọ ni subhanallah ẹ wo bí tí wọ́n ti rí nù. gbogbo wa bátẹ́gùn bá ń fẹ́ tó bá tún wá ní iná nú tó wá kán lu oko ẹ wo bó ṣe dùn sọ òkun yẹn bóyá lè yóò fi rí ẹyọ wóró kankan mú oko bẹ́ẹ̀ ọlọ́run lápẹjúwe iṣẹ́ táwọn kẹfì ń ṣe láyé nù bó ti jẹ́ pé tó bá nírú oko yìí tí ò ní rí kankan bẹ́ẹ̀ àwọn tí irú àwọn tó lè ṣẹlẹ̀ sí wọn ò lè rí kankan lóko wọn. òun náà wọn bá ń sọ pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe tó bá ti jẹ́ àlùkìyàmà òun ṣàfihàn rẹ̀ sí wọn. dáadáa tẹ́ ṣe rèé fàjàìnáhu haba'an manthura. wọ́n wá kú dànù wọ́n kú yóò di àbá manthura kò ní ṣàǹfààní náà èyàn ní kankan mú bẹ̀ mọ́. ó wá ní fàhálà kàtì hù tó já sí pé atẹ́gùn yìí hálà kàtì hù ó sì kéde ó kó parun bá gbogbo òkú náà ni bí sẹ́wọ́n sì parun òun la fi sọ pé kọ́dà ẹni tó bá kó sínú kúfúrú rẹ ti ṣe mùsùlùmí náà tó kó sínú kúfúrú kankan tó pè ní kúfúrú tí ń kírun bí òun ló ti rí nu. kìí ṣe mayun fi kú náà fakọt ada ata ma amelu ní tí wọ́n ṣe ń ṣe gangan náà kó ní òṣèré náà nù. kó kírun kó gbáwẹ̀ kó mọ ọ̀ràn yẹn mílíọ̀nù ní mẹ́ka lọ́dọọdún tó wáyà gbèsè pẹ̀lú ọlọ́run yóò sòfò sẹ rẹ ni ọlọ́mọ yóò sòfò sẹ wa o ìnira tí máa bá yàn téèyàn ó léyìn òfin ìsìlámù mọ ọlọ́mọdé kẹyàn kan o torí àwọn èèyàn ń kónú ìsìlámù wọn lọ sínú kékeré ètò dára lójú bẹ́ẹ̀ ní bá irú àwọn báyìí ìnira kan ni wọ́n ń rí náà fi ń kún bẹ́ẹ̀ ìbí a ti máa sọ pé wọn àwọn tó máa ń torí pé ìnira mú wọn tí wọ́n ń kó nùsùlámù tí wọ́n lọ ní ẹ̀sìn ní wọn ọ̀dà sáǹdì ayé ni wọn ò gbá yéyé nítorí pé ibi tẹ́ lọ náà irúṣòro tí wọ́n ní kò sẹ́ni tó nínú wọn rí ẹ̀sìn bẹ́tà ò sínú ẹ̀sìn bẹ́tà kò sí tá a fi mọ̀ pé kò sí àpẹẹrẹ tá a fi mọ̀ pé ẹ̀sìn ló dáa kálọ́bá wà bẹ́ẹ̀ ni ẹ̀sìn kan ẹlẹ́sìn kan ìbámu bá rò láyé wọ́tọ̀ kó ní sùlámù tọ́lọ́ nínú christianity irú ìnira tí ń ṣe ọ́ bóyá gan pásítọ̀ wọn gan bóyá ń ṣe ó lè mọ́ sọmọ wọn so ìmọ̀ ń dààmú lákàyè mi àwọn tó máa ń ní problem torí problem yìí náà wọ́n fi ń fi Islam ọlẹ́ ṣé ibi tí wọ́n lọ ni nítorí sọ ni pé kò sẹ́ni tó nírú sòrò ń bẹ àwọn tó ní sì gbọ́n ẹni bá sì wọnú wọn wọ́n wá tẹ́ lọ́rùn wọ́n gbọ́n bí wọ́n tẹ́ lọ́rùn báwọn fún un tí wọ́n bá ti kó sínú ẹ̀ tán tí gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti kẹ̀yìn sí ọ tán tó ti balẹ̀ jẹ́ tọ̀ lé padà mọ́ wọ́n ayọ̀ ọlá rẹ̀. ó ní ìkan náà àwọn bọ́dà àgbà yìí tá pàdé ẹnìkan ní general hospital ó ti inú mùsùlùmí ti bọ́ sínú christian oníwọ̀n ń o ó wọ́n ń wo ìkan náà ọmọ tí wàá gba ìsìlámù tó jẹ́ ká àwọn búrọ̀ yà wá gẹ̀ẹ́tì ni wọ́n á ń kúlò kọ̀ọ̀mù síga sẹ́yìn kẹ́bí lẹ́yìn ni ó làwọn lọ́rọ́ bíi kí ló wá dé òun ò fi ìsìlámù lẹ̀ ni ẹ̀yìn fi lẹ̀ ni wọ́n á nàrẹ́ tì tí ó ṣẹlẹ̀ ó ní pọ́blẹ́mù gbà yẹn ni wọn ò rówó lé san wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn á lọ sí wọn á lẹ́nu yìí ọkọ̀ àwọn á lọ sọ́dọ̀ ìmáàmù ìmáàmù tí àwọn ń kírun lọ́dọ̀ rẹ̀ wọ́n ní mọ́mú lóhun tán sóró wọn ká má wọ́ọ́rì ètò wọn nǹkan tó rọrùn láti sàn láti sàn ni káńtà lọ mú ẹran kan wá ẹran ewúrẹ́ ẹ dákun àwọn táwọn àwọn orin tí wọn ò lóúnjẹ jẹ wọn lẹ́ka lọ bẹ́ẹ̀ lówẹ́ wá àwọn ewúrẹ́ làwọn ò rí làwọn òfin lọ́sọ̀dọ̀ ìmọ̀mù mọ́ ìmọ̀mù sì fáwọn àwọn sì ń ránú sí i ìgbà tó ní kàn lọ́rọ̀ ẹrú wá wọ́n sì ló sì ń tà wọn ṣẹ́ẹ́rẹ́ ewúrẹ́ tó ní kàn lọ́ra yìí gan táwọn gábà lọ rà fúnra wọn táwọn fi bẹ̀rẹ̀ òwò ṣùgbọ́n àwọn kan ni wọ́n ń pe ewúrẹ́ tán tàbá àwọn èèyàn tán fi ń sòwò tán rí mẹ́ tán á pa tán tán á lè sígbá wọ̀ yìí kiri yìí lọ wọ̀ yìí náà kiri yìí lọ bó ṣèrè múlù márùn-ún à five hundred naira wọ́n rí mẹ́ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́jọ́ màmá bá ti kọ́dà tàrúdó five naira náà ẹ̀fún mẹ́sẹ̀n díẹ̀ díẹ̀ náà ni bó bá yá padà dé wúrẹ́ méjì mẹ́rin lọ́wọ́ wọn ni kán mẹ́rin àwọn amúra bí ẹnìkan ti bẹ́ẹ̀ ní àwọn Pastor ṣe kéde yìí pásítọ̀ báwọn afáàmù ti ṣeré lajú èèfún yìí bàbá máa tan ayẹlẹ kù. àwọn pásítọ̀ sì gbọ́n wọn bá ti ń gbólọ́ wọn yóò padà gbèsè gbogbo tí wọ́n ná fún yóò padà sọ padà ten percent ten percent ọmọ wọn san ten percent yọba bùn lówó yóò fi pamọ́ yọba bùn ten yọba bùn ní ọ̀rẹ́ náírà yóò yọrẹ náírà fún mi yóò fi pamọ́ yóò bá di jọ kí ni yóò bá yà kó sí ṣọ́ọ̀tì pásọ wá sí òòsàn fún lọ́fẹ̀ẹ́ wọ́n fún sẹ́kàn kó máa ṣe wọ́n ti gbalẹ̀ fún un bá ń bá lọ́mọ tó yá wọn yọ lọ́dọ̀ àwọn ó ní sin báyìí àwọn sọ́fà ni ìyá ẹ̀ gba sílámù náà kó tó kó lọrin gbà náà kì ṣe kwara ló wà ó padà gba sílámù túrú bọ́dà yìí náà ó padà wá rí i pé ìtànjẹ gbà níbẹ̀ ń bẹ́ẹ̀ toro rí bọ́dà yìí sísá rẹ̀ ọ̀rẹ́ ìyàwó rẹ̀ ó wò pé pé lọ síbi tó wá rúgbó àwọn yẹn ṣe báwọn ṣe ń lọ ṣé mùsùlùmí da tó báyìí báwọn mùsùlùmí ṣe ń lọ tẹ́lẹ̀ ó lọ yóò wá ló lọ bọ̀ wọ́n kó nǹkan wá wọ́n ṣe kínní à ah, ṣé islam da tó báyìí táwọn ti o irú islam tẹ̀ ń ṣe ni ẹ̀yin ò ṣe irú islam tà nẹ́bì ni. ṣé báyìí ní sìn yìí ibi tá a ti lọ mùsùlùmí náà tó náà tó jáde gbígbẹ̀ lọ́lọ́run rẹ̀ tí ń ṣe nǹkan tó jẹ́ kúfù ẹ́ títí tó ń kírun tí ń gbáwẹ̀ bọ́lá wọn sì ti kó sẹ́rẹ̀ nu kò ní sàǹfààní fún lálẹ́ kìyàmà. ọlọ́wà ni wà mẹ́ńdọ́là mọ́mọ́lọ́ bọ́lọ̀ bá fi àjẹun báyìí ọlọ́ni ọlọ́run ò ṣàbòsí fún wọn o. wàlákin àǹfùsàhùn yazlimun àwọn náà ṣàbòsí fúnra wọn. sẹ́ẹ̀rí kí ló fà tọ́lọ̀ fi sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ sábà máa ń rí kọ́dà ń bẹnu mùsùlùmí náà nǹkan tó lè sọ ní gèfè nílò náà o wọ́n sábà máa ń rán lọ́rùn ní alábòsí torí pé kò sàwọn dọ́gba kò sí àwọn dọ́gba nínú ọkọ yìí ìbọn ló dáa Sa'id wọ́n lọ kọ sẹ̀kíù fún mi wá di sẹ̀kíù náà tó wọ́n lọ jẹ mí yá níbi àwọn tí wọ́n kó sínú àkídàtú àkídàtú al-qadariyya ìtàn kó síbẹ̀ lára àwọn òrùn báyìí ló fàtàkì kó sí lára àwọn òrùn báyìí náà nígbà ah, òun náà ló ti kọ́ pé eléyìí bú níyà mọ́ tó wá eléyìí bú náà tán ó tó dé wá fi àjẹmí ló jẹ́ pé ọ̀rọ̀ kádàrá àwọn àfáà ni odò tó fẹ̀ ni o àwọn èèyàn wẹ̀ wọ́n sí wẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ ni o ọlọ́mọdé aṣàgbákò látara rẹ̀. àmọ́ lọ́ba ti yanjú ara rẹ̀ ẹgbọ́n nísìn ọlọ́ọ̀ ti yan ó ti kílẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ ọlọ́ọ̀ ní àwọn òjíṣẹ́ tí mo rán sí yín mo gbé wọn dìde kí wọ́n á ṣàlàyé fún yín pé báyìí nẹ̀sì báyìí nẹ̀sì báyìí nẹ̀sì báyìí nẹ̀sì mo wá fún wọn láwọn àmì tẹ́fù mọ̀ pé èmi mo rán wọn. ọlọ́run ní mo wá sí léyìí kó mọ̀ gbà wá já sí pé ìfẹ́kẹ́ láwùjáre lórí mi lálẹ́ kìyàmọ̀ pé àwọn ọmọ pé yóò da. ẹ̀rí báyìí ní sìnyọ̀rọ̀ kan nu. ọlọ́run tó wá sí ó tún hàn pé kó tó pé yóò jìyà ọlọ́run ti rán sí wa eléyìí ni ẹ ṣe ẹ tí ò bá wá sínú jìyà. ẹni tí wọ́n pé kò wá gbọ́ ń kọ́ ẹni tí ò gbọ́ rárá ń kọ́ olúwa ni wà máa kún ná mọ́ ọlọ́run ní èmi ò ní fìyà jẹ nìkan kan lórí àṣìṣe tó bá ṣe láyé kọ́dà bó ṣe ṣíríkì àtà lẹ́bùn àtàrọ̀ sùlà títí tí ó fi rí mẹ́sẹ́jì òsì jẹ́ pé òjíṣẹ́ tá a rán sí iṣẹ́ rẹ̀ dé etí ìgbọ́ rẹ̀ ìgbàlódé díyà wà máa ń zọlá hùmù lọ́hù wàláàkì káànù àǹfùsàhù yẹsùlùmù dojúmọ́ lọ ń gbọ́ wá sí àlùsùn náà fún ààrẹ náà lọ ń sọ pé ah, ọ̀rọ̀ gidi ló ń sọ fún ààrẹ náà ọ sì máa mọ̀ ọ nítorí wọn ni wọn máa ṣe ìwé òsìkí nìyí wò wá sí kí ló ṣe fún ààrẹ wà láti kánú àǹfùsàhùn àbúmọ̀ pé níbẹ̀ náà lọ́wọ́ bẹ́ẹ̀ wà láti àǹfùsàhùn yẹ́zùlímù wọ́n ṣàbòsí fúnra wọn ni eléyìí ni zulmul abdi li nafsihi mo kò kílẹ̀ àníṣe ntí ẹ fi lè rọ́bọ̀ bọ́nu tí ò fi lè rọ́bọ̀ bọ́nu tó ọdún ní pé mò ń ròyìn sẹ́sìn yín kó sì máa fún irun kó máa fún yín irun pa ntí ó ṣẹlẹ̀ fún yín ni àmọ́ ẹni tí ìròyìn ò bá dọ́dọ̀ rẹ̀ ẹni tó kíni yìí ìní jẹ́ ń yà kọ́dà ìrìn nìkan kọ́ bẹ́ẹ̀ bá tún ṣe àwọn kìnìún náà tàbí ẹ ṣe pẹ̀lú mistake náà ẹni tó kíni yìí ìtòlẹ́jẹ́ ń yà abẹ́ ẹsẹ̀ pẹ̀lú bẹ̀rù tó bá yín kékeré yìí yìí tó ní jẹ́ ń yá abẹ́ ẹsẹ̀ pẹ̀lú ìnira tó fi kàn yín wà kọ́lbù mọ́tìmá èlì bil iman iman sì dúró lọ́kàn yín pé nítorí ṣe yọ̀ọ̀dá àmọ́ tó pípa yín ẹ̀lẹ́ àfọ́ìdì fìtínà tó fi kàn yín ni nítorí léyìí tí kálukú ká wo bí tá a bá kù sí òkùnkùn ní kún ẹ yorùbá lórí bẹ́ẹ̀ kó nú mọ́mọ́ wọn ara rẹ̀ tó sáré mọ́tò àkùkù sí kọ́lọ́bà kó gbogbo wa ṣe o. ọlọ́wà ni ya ayyuha alladhina amanu mo pe ẹ̀yin tí ẹni iman ọlọ́tún adájú pàwọ́ta ní iman ní ó bá wa sọ̀rọ̀ ya ayyuha alladhina amanu ọlọ́run ẹ̀yin tẹ nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba látẹ́tẹ́kìdú bìtọ́nà tàmídú nìkún láyàlú nìkún kàbálẹ́n wọ́dú mẹ́àníntùm kọ̀dìbẹ́dà tí bàbùdọ́hù mí àfúwà ìhìn ọlọ́run ẹ̀yin tẹ jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bá fẹ́ yan ọlọ́run ni ẹ máa mú ní bìtọ́nà ìtànpè níbi tọ́ọ̀nà òun lẹ́ni tí yóò láǹfààní àti máa mọ tí ń lọ nínú ilé yín ní tí máa ń lọ nú ìṣẹ̀mí ayé rẹ ẹni tí ó mọ̀ ọlọ́run ní ẹ má mú àwọn tí mo fi ń sara yín àwọn ọmọ èsì mùsùlùmí ẹ má mú wọn o inú yín ni ẹ ti mú ẹ wọ advice bá kan máa ń dá máa pé òun ni èèyàn lè lówó débi kan pé àwọn ní dáná á ẹni tí yóò máa dáná ni àwọn mẹ́wàá bẹ́ẹ̀ kan máa ṣe bẹ́ẹ̀ kò sí tó burú o nínú àwọn báwọn ni wọ́n máa mọ wọ́n lè mọ àṣíàṣì wa nínú wọn òun ni pa olùkíni pa náà lè mọ̀ nínú wọn dírẹ́fà náà lè mọ̀ nínú wọn security náà ṣẹ́gi ni o lè mọ̀ gbogbo àwọn kátà sọ yìí tí ìbá fẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́ tí o mọ̀ ṣe lọ́ńdà rẹ ọlọ́run láwọn ẹ̀tọ́ yìí sara yín ẹ má gbà wọ́n sí irú àwọn àpò báyìí mùsùlùmí ni ẹ gbà tí wọn bá tún wá já lùsùn náà gbà lùsùn náà àwọn tí ẹ̀mí ìlú balẹ̀ lé lórí lélẹ́yìí ẹ̀mí ìlú balẹ̀ lórí property rẹ èyí tí mi èyí tí ò mí ẹ́ kọ́dà àwọn ọmọ rẹ tán gbé obìnrin náà yóò mọ ibi tó yẹ kó wọn wọ̀ yóò mọ ibi tó yẹ kó wọn wọ̀ ó mọ tóun gbọdọ̀ rí tí ó jẹ́ haramu ìkọ́ ìsìlámù ti kọ́ wa pé bàbá wọlé bàbá sálámà sẹ́ńtì mẹ́lẹ́ náà wọ́n fẹ́ wọlé kò ní dúró gangan ní ẹnu ọ̀nà kó máa sáwọn sálámà lẹ́kùn ẹnu ọ̀nà lórí báyìí náà sálámà lẹ́kùn ó sì domi kọ́ńtínú wọn báyìí ọlọ́run ní ìwọ tábà fẹ́ kíyàn àbá fẹ́ wáyàn lọlé fẹ́ kí wọ́n sílẹ̀kùn kalẹ̀ wọ́n á fi kọ́tìnì tó wọ́n wá ń sálámà sí wọn wọ́n á dolọ́ kankan kọ́tìnì wọn tó gbogbo ohun tí ń bẹnu yàrá wọn sì kéde yìí àwọn kan tó máa sì kéde kan lónìí ńlé ńlé wọ́n tó máa yọjú mẹ́wọ́n máa wo fíìmù lójú wíńdò irú àwọn báwọn ní ìṣẹ̀rí àti ṣòfin bí ò tiẹ̀ wọ̀lú yìí bí wọ́n bá ń yọjú lójú wíńdò yàn nínú ìṣẹ̀rí àsìlám wọ́n ní ẹ̀fọ́ ojú ẹ̀ anábì <laughs> ló wẹ kí kábọ́ kó bọ́ sẹ́kẹ̀ wá lójú sẹ̀ríà ìyẹn ti dáná àwọn bá yẹ pé kí ló lọ sí lójú ó yọjú lójú wíńdò mi ní díẹ̀ àmọ́ nàìjíríà ọ̀daràn tó gbé àwọn ọlọ́wọ́n bá bẹ̀ lọ àwọn tí kọ́dẹ̀ lọ. àwọn tí ì sara yín ẹ má fi wọn lọ because ọlọ́run kò sànú dé tọ́mà ti mọ bí ṣe ń lọ láàrẹ àwọn yẹ̀wúdí ò fẹ́ràn wa àwọn gèfèrí ò fẹ́ràn wa kọ́dà mùsùlùmí ọmọ ìyá wa tí ò ṣe irú yìí táwọn àti ìkósókè nìyí kò fẹ́ràn ọlọ́run ní ẹ má mọ̀ wọn bẹ́ẹ̀. bákan náà ó lọ́rùn báyìí ó wà nù hadith alẹ́ muhammad aya kan bẹ́ẹ̀ aya yìí ni pé ọ̀rọ̀ yìí ni la yalunakum khabalan waddu ma'anantum. aya yìí wọ́n bèè lọ́wọ́ báyà alimami ahmed rahimahullah ta'ala pé ìtumọ̀ aya yìí bó ti rí kò kílíà sáwọn mọ́mọ́ wọn dúwà mú hadith kan wá látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní anábì ní ìyẹn orí kí n dáadáa o ìgbóyè tẹ̀sán eré ìjú wẹ́jù ni ẹ bá mú kí n kankan dáná sí kí n máa ka nǹkan mi. ìbọn mọ́rí báyìí gbàtí wọ́n béèrè ìtumọ̀ gbólóhùn yẹn lọ́dọ̀ alimọ́ muhammad rahimahullah ta'ala ó wá tu fún wọn pẹ̀lú àdìsí alẹ́ muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n béèrè lọ́wọ́ anabi náà anabi wa ni la tastadihu binari al-mushrikin wala tankushu fi khawatimikum arabiyan bàbá ní ká tú alẹ́ ayakuran yìí òun ta kókó àdìsí náà tún ta kókó olóòrùn pé táwọn fẹ́ tú àbí àwọn ọmọ tá a níbi pọ̀ ìgbà tí mọ́mọ́ mọ́dún ó tu ó ń gbà tí wọ́n bèèrè lọ́wọ́ àná Muhammad òun wá ka àdìsí tí ànábì fi tú àyà yìí ó wá kà ẹ wá jẹ́ ní kàdìsí náà ká ná gbọ́ káwá bá ń sọ o ọlọ́ọ̀ni láà tẹ̀sítẹ́dìhù bìnnáàrì mọ̀ṣìrìkì ẹ má wá títaná pẹ̀lú náà àwọn mọ̀ṣìrìkì pé iná wọn lẹ́mọ̀ wá lò dáàtì àyà lógiri pé káàtì bá bá wá. wàlá tẹ́ńkùṣù fi kọ̀wá tí mi kún àròbẹ̀yà ẹ sì má kọ́ ọ èdè lárúbáwá síbi àwọn kọ̀wátìmù yín yẹ́mú kọ́tìmù ní kọ̀wátìmù òrùka yín káfíń ẹ bá lè kẹ kọ̀ọ̀kan síbẹ̀ ẹ mọ̀ kọ̀ lábáwá síbẹ̀. èyí ni òdùn yé mọ́mọ́ tí wọ́n ti wà pé ìtumọ̀ táwọn náà sọ pé ẹ má fi iná mọ́ṣíríkì ẹ má fi tán ìyẹn pé ẹ má gbé àwọn gèfè yìí láyọ̀ tá a sọ yẹn náà ni ẹ méjì kan láǹfààní àti mọ ti ń lọ nínú ìṣẹ̀mí ayé yín tó bá ti bá wọn nísìnyí ọ ti lo ìmọ́lẹ̀ wọn láti fi rí náà nù wọ́n lè ṣe jàmbá fún ọ. ẹ sì máa ń ya ìtumọ̀ ayé àgbẹ̀ta fẹ́ẹ́ ló bẹ́ẹ̀ náà nù bọ̀t ayé kejì yìí bá ti ṣe papọ̀ ni ànábì ni ànábì àfẹ́lẹ́ yìí kò ní pé ẹ sì máa ń fi àròbíyà ẹ máa fi kọ́ ayé ismu Muhammad mama amadu ni pé ìtumọ̀ rẹ̀ ni pé òǹkà yín ẹ mọ́ kọ muhammadu síbẹ̀ ìtumọ̀ kanu ìtumọ̀ kejì wọ́n ní àrọ̀bíyà gẹ́gẹ́ náà ni ẹ mọ́ fi gbólóhùn àrọ̀bíyà tẹ́ bá nìkẹ́ kọ̀ọ̀kan sínú àwọn òǹkà tẹ́ ń lò ẹ mọ́ fi èdè lábáwá kọ́ kó mọ̀ bá wa jọ òǹkà tà ní muhammad sallallahu alayhi wa sallam turu òǹkà tà nábì wọ́n ti kẹ́ nìyí lábáwá wọn kọ́ wọ́n sì kọ́ muhammadu rasulullah wallahu ta'ala alam sọ́wọ́ so gẹ́gẹ́ bí alimami muhammad rahimahullah ta'ala wọ́n ṣàlàyé fún ẹni tó béèrè ní ọwọ́ wọn. ọlọ́wọ́ ń ṣàlàyé irú báwọn gèdèrí ṣe rí sí yín sẹ́kọ́ ti síwájú tọ́nà tó bá nàbí pé wàlà ń tọ́rùtọ̀ àǹkàlì yahud wàlà ń nasọ́ hátà tẹ̀tẹ̀bi àmì látàkùn láyéláyé yahudi ò lè nífẹ̀ẹ́ yín ó di ijọ́ tó bá rí pé ìlànà táwọn tẹ̀ ń tẹ̀lé. mo dẹ̀ mọ̀ fún ọ láwọn ẹ wo àwọn ìjọ mùsùlùmí tí wọ́n ń ran mùsùlùmí lọ́wọ́ bí àwọn kàwé àwọn aramẹ́ni àtàwọn kìnìún òní ẹwà àwọn tí àwọn yahudi gbógun tì nígbà tí yahudi jẹ president America ẹwà tó gbógun tì àwọn tó rí i pé wọn ò fẹ̀sí wọn sí ẹni tẹwọ́n àwọn tí pé wọ́n kọ wọ́n jọ ń ṣe papọ̀ tó tó bára wọn sì fi wọn lẹ̀ wọ́n sì sẹ̀mí dòní. ọlọ́ni irú àwọn báyìí kọ̀dé bá da ti bàgùdọ̀ hu min afuwahi. nítorí pé àwọn ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu wọn sẹ́yìn mùsùlùmí gan ọ̀rọ̀ tí túmọ̀ pé wọ́n bọ́n bínú yín ni. láwọn ọ̀rọ̀ kọ́dà ẹ̀ máa rí nù mùnáfìkì náà ìgbà yẹn láìmù ìgbà yẹn ní ọkùnrin yìí Habib Morkas ló bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ ó ní wọ́n sọ wọ́n pé èyí tẹ́ kẹsì bọ̀gbọ́ pẹ̀lú àwọn yìí láyéláyé ẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹlìmà kí wọ́n agbárò eléyìí ò ní kó wá jẹ́ ibi tọ́ náà rẹ̀ sọkúbá láǹfààní nígbà pé òní ń tọ́jú oúnjẹ fún ọ kí ló lè ṣe ó lè mọ́ jèlé síta ní gbòòrò mọ́ ẹ má wò pé ní ẹ bá ti gbẹ nìkan sí sẹ́jà rẹ̀ wẹ́n tó bá jẹ́ mùsùlùmí dáadáa bíi tiẹ̀ tó bẹ̀rù ọlọ́run bá ànábi látò sọ́hìb ilà mùmìnà tẹ́ ẹ bá ń wẹ́n tẹ́jọ́ máa ṣàṣepọ̀ tẹ́jọ́ máa rìn papọ̀ ẹ má wẹ́n ẹ má yẹn nìkan láyò mùmìnì ni ẹ yẹn láyò but wàhálà wa ń bẹ lónìí àyìnlá ni mùmìnà ni o kéfà náà rí fún mùmìnà kí láyé fi dá mú mi mọ̀ lónìí ó ti wá di aṣọ lásán wàláì ayé yìí máa ń báyàn lẹ́rù ayé yìí máa ń báyàn ẹ̀ ní mẹ́ńtẹ́ bá lò nínú mùsùlùmí náà èyí tí ń já máa náà kò sí ìdán ọlọ́run kò sí akàn agbókọ agbókọ lérí bí ẹran hárahára kọ́ńtì yìí ti affect wa ìbàjẹ́ kọ́ńtì ló ń jókòó rí báwọn ìbàjẹ́ kọ́ńtì yẹn ó ti affect ó ti wá wọnú ẹ̀jẹ̀ wa sẹ́ẹ̀rí ìbàjẹ́ bẹ̀rẹ̀ yìí máa ń sọ̀rọ̀ mùkù lára sẹ́ẹ̀rí nǹkan tí ń bẹ lára ọmọ nàìjíríà ní sìn ń bẹ lára ọmọ nàìjíríà fi gbà pé gbogbo bí tó bá dé jẹ́ kọ́ wọn ara mi ná gbogbo bí tó bá dé illa man rahima rabbul alamin àyàfi àwọn ẹ̀sà kọ̀ọ̀kan láàmú rí tẹ́ ó sì rí wọn lóòótọ́ bí ṣàkíkọ̀ bí àwọn yàrá dùn àwọn ẹ̀sà ẹ̀sà ẹni ọ̀rọ̀ lẹ́yìn tíyẹn ṣe gọ́fúnà fún jọdún mélòó mẹ́jọ. ẹ mọ àwọn tán ṣe gómìnà ọdún mẹ́rin ẹ wọn tán ṣe gómìnà mẹ́jọ bíi tiẹ̀ náà ó tún wá ṣe pẹ́rẹ́sì nàìjíríà fọ́dún méjì náà kò wá dálé kọ́ bí ilé tí ó mọ̀ gbé kíkà mọ́ gbé lásán ni kò dáa kọ́ ilé ẹ̀gbọ́n rẹ̀ sínú náà ní ń lò ọdún mélòó ẹbí làwọn méjì wá wọ́n kọ́lé ọlọ́run sàmọ̀nà wa ṣùgbọ́n àwùjọ ti wá di rí ẹjẹ́ ká gbìyànjú ká máa sànà ká máa ronú lẹ́kọ̀ọ́ kan tábà ti ronú ẹ̀jẹ̀ àwùjọ yóò kú lára wa ẹ̀jẹ̀ àwùjọ yóò kú lára wa sódà ká ní trust síra wa alùsùnà nínú alùsùnà pé ah, ẹ̀gbọ́n mo fẹ́ wa mọ́tò sẹ́yìn mọ́ mọ́tò wa iṣẹ́ ni mo nà yàrá lọ́nà ẹ̀ máa bá wa tí mo níjọ́ tó ọmọ rẹ bá lọ pé ọmọbìnrin kan gbé ní gbé jáde jẹ́fà yàgò mi jáde ní à tani ó tẹ̀lé ọ lọ níjọ́ wínú tani ó tẹ̀lé ọ lọ níjọ́ wínú èmi àti òní wọn tó pọ̀ níjọ́ tẹ̀sùn bá fẹ́ rìn rárá ọmọbìnrin tiẹ̀ àbí ìyàwó rẹ̀ ẹni kí abúlé tẹ̀lé yín ajẹ́wé lọ sọ̀tún pẹ́ sí yé nu àmì ìtẹ́sí òye títẹ̀ tí wọ́n tẹ́tẹ́lẹ̀ náà tẹ́tẹ́lẹ̀ títí ń wò pé ah, ọlọ́mọ bọ́tà búrẹ́dì mi lónìí sẹ̀kítì bọ́tà bá ti dé búrẹ́dì máa ń yọjú yóò wá bẹ̀rẹ̀ àwọn àwàlàkáàdà yóò bẹ̀rẹ̀ ọlọ́run sàmànà wa nítorí pé ìbínú ìbínú pé yàn bínú yàn wọ́n fi hàn sí ó máa ń jáde láti ẹnu wọn. wàmà tó fi sòdòrò hùm akbar. sẹ́rí tí ń jáde lẹ́nu àwọn kèfèrí sí mùsùlùmí sẹ́nu ẹ̀ńbídíà sí àlùsùnà tí ń jáde òní mo fi ah, ọlọ́run múra rẹ̀ múra fi fi sùdúrì hí akbar. sẹ́rí ti ń bẹ lọ́kàn wọn òní ó burú ju yìí shia ń bẹ̀rẹ̀ lẹ́nu wọn lọ. ẹ mọ̀ láwọn ṣíà ṣíà ó ní pa ó pé òun tó bá rájá tó bá rédíò kó òun parí sùn náà ó tẹ̀wọ̀n lọ́rùn ju kó òun péjọ lọ kéjọ wá sàn. ẹ wọ ọ̀rọ̀ kíkà ìlẹ́nu wọn wọ́n máa tó fi fi sudurihim hakda ètò lè mú nǹkan jáde bá ń lẹ́nu èèyàn ẹ̀yin ò ti mọ̀ pé ìtìbẹ̀ lọ́kàn rẹ̀ lọ́jọ́ pé téèyàn bá ń sọ̀rọ̀ sí yàn ọ̀rọ̀ tí bá ń sọ sí yàn ẹ bìrì pé ọ̀rọ̀ burúkú ti ń sọ ohun ìtì ń bẹ lọ́kàn rẹ̀ sí ju ti sọ̀rọ̀ sí mẹ́rin lọ nígbà tó lè mú ẹ̀kẹ́yàn sọ̀rọ̀ tó ní agbára sí yàn ọ̀rọ̀ kò bákùn bí ọ̀rọ̀ ọlọ́run àfidà wọ́n kàn ń sọ sí yín ni sẹ́rí ti ń bẹ lọ́kàn wọn burú jù bá ń lọ nígbà afẹ́rẹ́kì àbù yorùbá sì ni gbogbo alẹ́ aláǹgbá lọ́sọ̀kẹ́ ni yìí tó dakùn délẹ̀ àmọ́ ẹ ti ń rán àwọn yòówù ti gbà láàyè Umar bin Khattab radiyallahu ta'ala anhu lára tó fa sábà bíi ikú Umar ni àbúlùlù wọ́n yahudi yahudi ni umaru sì gbà láàyè madina àwọn yẹn sì ń ké pé kí wọ́n gbà láàyè àmọ́ gẹ́gẹ́ bí aláṣẹ ó gbà láàyè àmọ́ nǹkan tá lẹ́hùn pálọ̀kadà pa umaru ọ̀hún náà abúlùlù yìí náà ni ó pa a sì ráwọn mí náà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ mùsùlùmí jẹ́ pé àwọn tí ń bá wọn ṣe oúnjẹ tí wọ́n yan yahudi wọ́n pọ́ ìṣẹ̀ wọn ta ló sa sírùsá níbà muhammad sallallahu alaihi so ọ̀rọ̀ tí àwọn gbèsè rí kò tí wọ́n fẹ́ràn yín àwọn alákan fi fẹ́ràn sí wọn kò fẹ́ràn yín so that ọlọ́run tí wọ́n wọ́n yín bá wọn ẹ̀ mọ́fọ́ ara yín síra yín bẹ́ẹ̀ bá ń wá wọn tí wọ́n mọ̀ bá yín ṣiṣẹ́ pọ̀ wọ́n jó mọ́ra yín tó yẹ pé wọ́n mọ nílọ bíbọ yín nínú àlàó tí wọ́n mọ̀ ọlọ́run ni ẹ mọ̀ múnú àwọn ọ̀tá yín o àsìkò tá a ti wà níjà àsìkò tá a gbára náà ni níjọ́ náà pé wọ́n rìsìfù kọ́ọ̀lù ìjọ ni bí ẹ bá wọ báńkì yẹn ni ẹ mọ́ rìsìfù kọ́ọ̀lù ẹ pé àwọn báńkì gbọ̀sán mọ́ rìsì mọ́ rìsìfù kọ́ọ̀lù kọ́ọ̀lù kí ni ọ̀sán ní mọ́ tẹ̀fóònù àbí wọn ní kí mọ́ tẹ̀fóònù pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àwà ní kíní. yóò mọ dẹ́ẹ̀fù rẹ máa ń dẹ́ẹ̀fù rẹ lọ́sùn máa ń kékeré mọ́tò black kékeré wà lélẹ́yìí wọ́n ti bá tiẹ̀ ní ẹ̀yin náà jòkó sí apá mi náà jòkó sí ti tẹsẹ̀ bá wọn ti rárí àwọn táyé báyìí dé ọ̀kan bẹ́ẹ̀ wọ́n tágẹ́tì. nítorí pé aburú tí wọ́n tí wọ́n gbà tí wọ́n gbèrò pẹ̀lú mùsùlùmí kò dáa láwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọ̀tá jẹ́ mùsùlùmí kọ́nà kọ́ bọ́ alékè wọn o. ọlọ́run ni kọ́dí bayyana lakum al-ayat ọlọ́run ni gbogbo tí ń jẹ́ àmì wáyé gbogbo la ṣàlàyé fún yìí a ṣàlàyé ó sì yanjú nínú àmì ọlọ́run ti ń súnmọ́ àyà rẹ̀ òun náà lè ta sọ yìí náà tó yà àgbà ńlá ń kà nísìnyí nínú rẹ̀ náà nù pé báwọn kìkì ṣe rí sí inú o. ọlọ́run ni nǹkan tó ta àpèlò bọ́lọ̀ bá ní ẹsẹ̀ làákàyè ọ̀rí làákàyè lásọ fún yìí nǹkan tó ta àpèlò bọ́lọ̀ bá ní ẹsẹ̀ làákàyè àwọn tí ẹ gbà síṣẹ́ tí ó fi mọ kọ̀kọ́ yín tí ó mọ sí ń lọ́nu léyìn ẹ ẹ mọ́jọ jẹ́ àwọn inú àwọn ọ̀tá yín tí wọ́n fọ̀tá hàn sí yín nínú àwọn kékeré kódà bó jẹ́ nu mùsùlùmí náà kódà máa ń bọ́ tá rẹ kò kéé sọ tá rẹ àwọn àtọ̀ tá rẹ rẹ òun ní òfìsì àtẹ̀gùn tí èsì kí nìyí tí èbọ ọlọ́run ní gbogbo àlàyé mo ti ṣe fún yíyó ẹnkúntún àkìlú bọ́lá wà ní kéde yóò pé. ọwọ́ àfi máa ń lè gbé ẹ̀ ìmọ̀ nílá ìgbé yàrá ìmọ̀ nílá ìgbé kéde wọ́n lè yẹn lè pọ̀ ọdún mọ́nìlá ìgbé torí pé àwọn àyà kan bára ń bẹ ń sálẹ̀ ó sì yẹ ká kà á ẹ jẹun wo ìbá jìnnà ó jìnnà àtìmọ́tọ́ ah, lọ wí ọlọ́run jẹ́ sọ́rí sẹ́wà nísìnyí hmm, ọ̀nà jìnnì bọ̀nà ó jìnnà ni so ẹjẹ́ ní sọ́márì rẹ̀ inṣàlá kẹrin tó bá lọ́dún tí ń bọ̀ ìtàjì bẹ̀rẹ̀ lánàá bọ́lọ̀ bá ní àníṣe lọ́la bọ́lọ̀ bá aláṣẹ lọ́la a máa sara láyé dáadáa ọlọ́run wa ń sọ pé a an tún a ò láàyè tuhibbunahum wa la yuhibbunakum ọlọ́run ní kí ni ń ṣe yín ẹ̀yin wọ̀nyí náà àwọn tani bá wí àwọn mòmìnir ẹ̀yin lẹ fẹ́ràn wọn wọn ò sí kí ni yìí sọ́nà wọn àpárọ̀ ni kọ́lọ̀ ìbá jẹ́ mọ̀lẹ́bí kọ́lọ̀ ìbá jẹ́ mọ̀lẹ́bí ìtọ́jẹ́ mọ̀lẹ́bí ẹ̀yin lẹ́kàn fẹ́ràn wọn àwọn ò fẹ́ràn yín ọlọ́run ti kábàáyé tó pé wàtúmínú nàbìlì kìtàbí kullihi gbogbo tíra tó máa ń sọ̀kalẹ̀ fáwọn àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀lẹ́ ń gbàgbọ́ ó ti wà nù àkídà wa al-iman bil-kutubi ẹ̀yin gbàgbọ́ tíra gbọ́. wàyí dẹ́ẹ̀lá kúùkùn kọ́ọ̀lù àmànà wọn pàdé yín mú làwọn nífẹ̀ẹ́ yín wàyí dẹ́ kọ́lọ́ adú alẹ́ ikùn ànáàmì nílànà gbọ́ yìí tó máa ti kú lọ́kọ̀ yín tán ìkaradà làwọn mọ̀tàn sí báyìí ó mọ̀ nà ká sí ìgbà rẹ̀ lórí ibú wọn ìka burúkú sí yín kóòlù pẹ̀lú pẹ̀lú ìbínú kóòlù sọ fún pé mọ́tò bọ̀ ìzìkùn ìbínú yóò náà ní ó pa yín iná lọ àlímọ́ bìdáàdù sí ọlọ́run ti bẹ lọ́kàn yín àwọn àwọn kan ti sọ lé di wọ́n ti sọ lé dàdúrà àdúrà kan táwọn kan máa àwọn ìgbẹ́ làbí wọn á fún láti rí mọ́tò ìgbésìkùn àgbélùpọ̀ tá a náà ń pè àfún yóò àlejò fún wa lẹ́yìn yóò. <laughs> rárá wà ló fún yín ànábì ti fún wa ní àgbélé pọ̀tà eléyìí ò ti ṣiṣẹ́ fún fèkì níwáyé kó ṣiṣẹ́ fún yóò sọ fún wa ó ti sọ nǹkan tá a máa ṣe títí ní tí ó ṣiṣẹ́ òun náà ni àwọn àdùkárù tí a máa ń ṣe o wá ti lọ lọ́kàn fáwọn bílọ̀. náà yìí tí wọ́n lọ gangan ni pé ọlọ́run in tẹ̀mùsẹ́sì kún hasana ìdúnwó ẹ̀fà yọ̀gán náà nù ọlọ́run ní sí dáadáa bá ṣẹlẹ̀ sí yín dáadáa tí máa ń ṣe yàn láyé tí máa ń ṣẹlẹ̀ sí yàn tó bá ṣẹlẹ̀ sí yín inú wọn máa bàjẹ́. bẹ́ẹ̀ Abdullahi ti máa ń nu mọ́tò Abdullahi Sudan sẹ́pẹ́ olóhùn inú mọ́tò ìjọ kan wọ́n fẹ́ nu mọ́tò ẹnìkan ẹnìyẹn nu mọ́tò ńláńlá ni Abdullahi wa sálámà sí i bẹ́ẹ̀ ni ẹ ṣe bínú nu ó ní kí wọ́n ń sẹ́yìn ṣe fún àwọn mùsùlùmí lọ́wọ́ ni bàtà mọ́tò ńlá wa kò mùsùlùmí ọwọ́ mi kò mùsùlùmí ni mí káàkiri ẹ̀fẹ́ ilẹ̀ lọ́wọ́ jù ni. <laughs> kí ni ẹgbẹ́ kí ni ju sọ̀rọ̀ kó mùsùlùmí ni mí ni wọ́n sọ̀rọ̀ àwọn ìsìnkà tó ti mọ́tò ńlá wọ́n kẹ́rin mùsùlùmí lọ́wọ́ jù ni ẹ̀wọ̀n kan. ọlọ́run bò ní parọ́ fún yín ọlọ́run bí adé dáadáa bá ṣẹlẹ̀ sí yín inú wọn máa dùn ni inú wọn máa bàjẹ́ dáadáa bá ṣẹlẹ̀ sí yín bá burú hátà ẹni tó jẹ́ mùnẹ́fìkì ni mùsùlùmí náà tó bá ti lè gbogbo ọ̀tá sí ibi dáadáa bá ṣẹlẹ̀ sí inú rẹ̀ nídùn. bí abáwọn bá alùsùn náà ti lọ mọ́tò tẹ́lẹ̀ wẹ́n nínú àwọn dòbí odò bíi kán rí ẹgbẹ́ máa dáadáa náà ní ká máa fi sọ̀rọ̀ sí ìgbà rí sínú òsì ẹ wo kìlọ́tọ̀ lọ́wọ́ ọba ìbí gbẹ́rù ti ń bẹ lọ́kàn wọn gangan òun ló fà sí dáadáa bá ṣẹlẹ̀ sí inú òní dùn wọ́n kẹlẹ́ wọn bá ń yọ̀ lójú lásán kò ní dọ́kàn wọn àmọ́ tí abú bá ṣẹlẹ̀ sí wọn tó bá ṣẹlẹ̀ sí wọn gbàjọ ni wọ́n máa kì í gbà kókó gbà kókó gbà wọn. òun ló fi jẹ́ pé ọlọ́run ti wọ́n wa pé ẹ má yá ayọ́ lẹ́nu náà mọ́nà láti tẹ́kìdú àdúwì wà àdúwà kó àwòlíyá à tó kó na ilé ihìn bílí mà wà dà. babalá ni lọ́nà fún wa ọlọ́run láyé láyé ẹ má bá dẹ̀ ọ̀tá mi ọ̀tá yín tálọ̀ tọ́lọ̀ tálọ̀ tá wa antu haulai yuhibbunahum la yuhibbunakum ọ̀tá yín ni yahudi àti nasọ́rọ́ ọ̀tá gidi ọ̀tá tó fojú hàn òní yahudi bá wá ṣe nígbà láyè tí àwọn gba yahudi láyè lánàá olófa burú islam dòní lónìí gbogbo tàfárùkù tí ń ṣe lára àtàjẹ́ mùsùlùmí lónìí látọ̀ yahudi ti bẹ̀rẹ̀ ta ló pa àwọn kọ̀lífà ta ọmọ yahudi ẹ̀rẹ́ àṣàfùlà mi yahudi ló pa ọmọ náà ta ló yahudi yìí ta ló pa Ali Yahudi ló pa ẹnu ẹlòmíràn rí pé close friend wọn ẹ bá bèèrè ọmọ sùúrù ta ni close friend yẹ dade ẹ yà ni kí ni Ṣẹ́gun close friend close friend close friend yẹ ni Ṣẹ́gun láìláì alákòódà látàtàkìdú àdànáhàyù látàtàkìdú àdúwì àdúwàkùn ọ̀tá mi bàbá yìí tó bá ti jọ́tọ̀ ọlọ́run gbọ́dọ̀ jọ́ta mọ̀mìnì wọlé lọ́tọ̀ ọlọ́run ni ọlọ́run tó bá ti jọ́ta mi ọ̀tá ti náà ni àdúwí wà àdúwà fún torí kọ́ dàbí tó jẹ́ òun náà ní bẹ́ẹ̀ náà jọ́ta ti yín náà ẹ mọ̀ mọ́ ọlọ́rẹ̀ ayò close friend ẹnì kan náà kí wọn àmọ́ pé olùbárìn rẹ ni káwọn á jẹ́ olùgbàmọ̀ rẹ ni káwọn á jẹ́ onímọ̀ dáná oúnjẹ fún ọ òun ní wíwá lába ti dé òun ló gbọ́dọ̀ mà òun ní mọ̀ wọ́ jáde wọ́n lè fún lówó ẹ̀mí rẹ tí wọ́n fún lówó ẹ̀mí rẹ pé tó bá ti lè kó bá ti lè kú gbogbo àwọn ọmọ rẹ fún oṣù sọ́fà tẹ́lẹ̀ dídá àwọn ẹni ṣe wàhálà ó ti fẹ́ òun gẹ́gẹ́ fún gbàdé ìrọ̀ àwọn ọmọ tó tẹ́lẹ̀ ó ti fẹ́ fokùn tó kó wọn kú ó tún wá rí kó wá rí kú tí ó mọ̀ ó yáde tẹ́lẹ̀ àwọn ọmọ gbárùn lẹ́yìn òun sáà ti wà sí kòtò sọ́ra ọmọ rẹ ìlú èbó ó ti lọ kàwé ó kàn wọ́n sẹ́nu kòtò ni ìkìlọ̀ ńlá ni o àwọn ayé àbáyé wa kọ̀nà àlùkùhánì kẹrì tọ́nà tí wọ́n nù àbọ̀ tí yóò máa jọ yín lójú lẹ́wà rí mùsùlùmí yóò máa mú àwọn tí wọ́n mú lọ́rẹ́ nù kọ́dà ẹlò mùsùlùmí mi kò lè kò lè gba mùsùlùmí yàrá sí iṣẹ́ rẹ̀ mo pọ̀ ń bẹ̀ ni àwọn arábí àwọn sì mọ̀ tó wọ́n mọ̀ tó bí kéferì kan bá dálé sẹ́lẹ̀ sẹ́rí chọ́ọ̀chì tí máa ń lọ lọ́sán tí wọ́n fẹ́ gba èèyàn hundred chọ́ọ̀chì tí máa ń lọ nínú chọ́ọ̀chì tí máa ń lọ náà ó kọ́kọ́ kó bí sixty náà àwọn gèfè rí tánkì wọ̀nyà náà àwọn tó kó tààtì àbí tààtì fáìfù ó wá kú pé kíjọba máa ń sọ mí lẹ́nu kíjọba máa lákìyèsí pé kò sí àá tí mùsùlùmí lè sẹ́yìn ní kí ló dé sí lè sẹ́ Jésù ni wọ́n wá wá àwọn ṣẹ́ kan tí wọ́n wá gbé fún mùsùlùmí lè fún wọn sí káfíńtà wọ́n bá kan kí ní ti ọmọ ọdún mọ́ nulẹ̀ bí mo ṣe ń jà tó máa rán kí bí ige tí mo ń tóun máa pánú oorun àwọn àtàgbà mùsùlùmí náà nù. àwa dẹ̀rí ọlọ́run bá ti wọ́n àwa àwa ni ẹ̀ka ṣe bẹ́ẹ̀ àwọn àwọn nǹkan ẹ bá lé ẹ bá délé sí mùsùlùmí mi ìlú ló kan òun tí wàá pa àwọn ọmọ rẹ̀ ó jẹ́ kébé kò jẹ́ rèbèrè òun ló ìlú yìí sì rí àwọn kébé ló kún bẹ́ẹ̀ yóò wá fún slọ́ọ̀tì eh, sixty percent fún lu tiẹ̀ àwa rí nu wọn forty ló forty ní títẹ̀ nínú wọn ọlọ́wọ́ sàmùnà wa o eléyìí kọ́nàmà kó mọ̀ sí ní àṣìwọ̀n fún wa a sọ pé ọ̀la lọ́dún o tòlẹ́ lómi bí ṣe ń gbọ́ yóò kọ́ máa gbọ́ yé ni masha allah afáàtì ń fọ́ pé ọ̀la lọ́dún káwọn ti rọ́ọ̀sì sáwọ́dún àti pèmọ́ ni wọ́n bá rọ́ọ̀sì sáwọ́dún wọ́n bá rọ́ọ̀sì lẹ́yìn àwọn oníṣẹ́ ọdún tiwa o wọ́n ti rí masha allah ó sọ ká náà rí wa náà nù ah, gbà tá à ń béèrè pẹ́sàn lọ́wọ́ wọ́n yà kàn bá pín búrẹ́dì àwọn àgbàlagbà ní ẹ̀kọ́ fún àmọ́ ó sì mọ́ kó ká gbogbo wa. ok wọ́n yà kàn sálẹ̀ sí wọ́n ká sàdúrà fún kọ́lọ́ bá foríjì alájẹ kan lọ́wọ́ bá ìjókòó tá jókòó yàtọ̀ lọ́wọ́ bá mọ́sàbà foríjì ọlọ́ aláìláìlọ́lá àwọn tábà ní béèrè. náà ẹ̀wọ̀n ọmọ bàdà àwọn tó máa ń ṣe etikaf wọ́n fún wọn wọ́n máa tó máa ń ṣe etikaf dẹ̀bọ́ àwọn wọn lọ́wọ́. náà wọ́n yẹrí náà two three four five six number one. Wa alaikum salaam. Àtàwọn àgbà yìí ti kàbẹ̀rẹ̀ ẹ̀ máa ti tẹ̀kọ̀ ẹ̀ máa gbẹ̀rẹ̀ ọ̀tọ̀ lọ. Okay. ok àmọ́ yìí ẹmọ kékeré bọ sí ẹ̀rọ àṣẹ ẹ̀rọ àṣẹ àbí kẹlẹ ọdún lẹ́yìn lọ́wọ́ wa dáhùn ìgbéra sí kan bẹ ẹdún lójú kan ẹ̀rọ àṣẹ lójú kan bọtọ bọtọ ọmọ kékeré ni ọ bọtọ tí wọ́n sọ fún mi kékeré ni ẹ̀ẹ́ ṣe ráfà mọ̀ bàbà tán ìṣàlá yóò kàn àwọn ẹ̀rọ ìṣàlá tó àpéyàwó yẹn pọ̀ lónìí ojú ilé jókòó yẹn pọ̀ àdúrà yẹn gbàmù yẹn mọ́ kéèké. <laughs> na wọ́n lẹ́nìkan sọ pé nínú ọdún alẹ́gbàjó tá lùlù ó sì máa hadisi wá onáà ní hadisi Abubakar Siddiq dẹ̀ ń bọ́ bọ́ lọ́kọ́ lọ́mbẹ́ wọn àyàn mẹ́wọn tọ̀ abakar ah, sidik ó bá nǹkan nínú ilé aisha nílẹ̀ yàrá nàbì tí wọ́n ń lu dúfò àwọn obìnrin tí wọ́n ń kọrin wọ́n ń lùlù wọ́n ń kọrin wọ́n tó ń lùlù gbàtà kọrin tó ń lùlù abakar bá wọn bẹ́ẹ̀ ẹ́ ìlú èsù irinṣẹ́ èsù nílẹ̀ ànábì ànábì ní fi wọ́n lẹ́ẹ̀ gbogbo ìjọ olólọ́dún tẹ̀ tí wọ́n ń ṣe olólọ́dún tiwa náà kíkan gbalú kan gbàjò ẹ̀rí nù. so ajá pé ìlú lúlù á ti gbọ́ pé haram ní tẹ̀tẹ̀lẹ̀ àmọ́ ó lẹ́tọ̀ọ́ láwọn àsìkò kan nínú àsìkò tó lẹ́tọ̀ọ́ òun náà nínú ọdún. nínú ọdún wa rèé àwọn wo ni wọ́n wá ṣe àwọn jùwèrè yá àti gbọ́dọ̀ bí àti tìǹda àwọn obìnrin kékeré náà ni ìyẹn lè ọgbọ́n láti fáwọn kéèké obìnrin kan kóra jọ síbi kan tó ti sáwọn ọkùnrin mẹ́rin máa lù dáadáa rárá yáyá tẹ́sán nìyẹn ó ti káwọn àgbàlagbà bí ọ yẹ fáwọn ọmọ yẹn lọ ẹ fáwọn ọmọ yẹn lọ sẹ́yìn lẹ́ti gbà ni àbọ̀dá lẹ́ti gbà. ẹ gé fún wọn ni o ẹ wá bíléèdì wá wọn sì lọ́tọ̀ wọn gbá jùlọ kọjá mọ́ ẹ lọ gé bá gé fún wọn ọmọ náà bà ní àkíyèsí náà. ìlú náà ni ìlú náà ni gbogbo tí wọ́n bá lù kan lù àmúgbà tí wọ́n ìgbà wọn fẹ́ lù àwọn ni wọ́n lù níta nídìí náà nù àwọn ni wọ́n lù ìgbà wọn fẹ́ lù ni ẹ bá lù bàndírì ẹ bá lù gángan ẹ̀yin lẹ́mọ̀ àwọn òun náà fẹ́ lù ṣẹ́gẹ́tì sìn àwọn ọmọ kéèké ni wọ́n lù obìnrin ṣẹ́gẹ́tì sìn kò tẹ̀lé kò lè jọ́kùnrin náà mo lè ti á gbọ́ kóbìnrin aláwọ̀ kan aláwọ̀ kan ayé àdèdè tó bá wọn sórí àní sìn ọlọ́run sàmànà wa àwọn tó wá láti lè kàn ilé dùn wọ́n pọ̀ nọ́mbà two àbí àwọn attachment wọ́n ní pé kí ní kaba ìtọ́ máa ń pè látàsímẹ́ǹtì yẹn wọ́n ní kaba ìtọ́ wọ́n lò ó ní ọ̀dá wọ́n ní pé wọ́n lò wọ́n ní. ẹ̀jẹ̀ gbàmọ́ o kó dàbí ogun yóò wọ́n lóhun ló dáa eléyìí irun ẹ̀sìn eléyìí o irun ẹ̀sìn wo eléyìí o ẹ̀sìn wo náà mú tó pọ̀ tó bá tán ajá so wúlò náà so anything gbọ́dọ̀ fi kún ọ̀yàn òun ni kúrò tó lọ́la fi àjọ àwọn àfa wallahu ta'ala alam sawab last question ìbéèrè kan sí wàhálà kùtàlà nọ́mbà tí náà ló kùn àwọn nọ́mbà tí náà fi parí inshallah ìyìn lédè bẹ́ẹ̀ o ìyìn lédè fọ́ ìrà kan mi ẹ́ ẹni tó bá yọ zakato fitiri fún tí e ṣe imam tí wọ́n yọ fún tẹ́lifíkọ́nù kọ́mọ fáwọn èèyàn tó pé wọ́n yọ fún ìmámù láti ó máa tí ó fún àwọn èèyàn ọkùnrin yìí òun ṣẹ́gẹ́ ti sìn òun gbọ́ ọ̀tá bọ̀dọ̀ ẹgbẹ́ tí wọ́n yọ fún wọn yọ wọn bọ̀ náà ni bẹ́ẹ̀ bá ti bùyàn ní nǹkan èèyàn ní kápá lórí ẹgbẹ́ tí wọ́n ló ṣe léṣe báwo náà lè bùyàn báwo náà lè ta tí wọn ò ní fáwọn èèyàn sọlọ́wọ́n sàmọ̀nà wa ní àwọn tí wọ́n ṣètò oúnjẹ lánàá so wọ́n láwọn tó ń bọ̀ wá wọ́n lójú òdodo káwọn pẹ́ lẹ́yìn so ẹni sè mọ̀ wọ́ à kọ́mọ̀ wọ́ọ́rì èrò pọ̀ ládùúgbò wájú níta wọn máa ṣe láti ìran kìnìún lẹ́sìn <laughs> àwọn ní mọ́sáàsì ní sóbí gùláàbù àgbẹ̀gbẹ̀ gùláàbù so wọ́n máa ń ṣe ọdún fún àwọn èèyàn ṣùgbọ́n ní sinmi wọ́n á invite wọ́n á invite ìyàwó àtàjẹ yẹn ẹ máa mọ yín lọ́wọ́ àtẹ̀yìn náà ẹ bá ti pé pọ̀ tó yẹn mọ̀ bọ̀ wá ń ṣe aládìkẹ́rì so ní aago méjì ní sobi ní ọjọ́ sátọ̀dé bí sátọ̀dé bá jẹ́ ọdún sátọ̀dé náà ni bí sátọ̀dé bá dọ́dún sátọ̀dé náà ni so ti bá ní sinmi sátọ̀dé ra mú láago méjì ẹ pàdé mi inshallah subhanaka allahumma wa bihamdik ashhadu an la